Ìṣe àwọn Àpọ́stélì orí kẹtàdínlọ́gbọ̀n. Bí a sì pinnu rẹ̀ pé kí a wọ ọkọ̀ lọ sí Ítálì, wọ́n fi Pọ́ọ̀lù àti àwọn òǹdè mìíràn kan pẹ̀lú lé balógun ọ̀rún kan lọ́wọ́ tí à ń pè ní Júlíù ti ẹgbẹ́ ọmọ ogun Ọ̀gọ́stù. Nígbà tí a sì wọ ọkọ̀ Ádámítìù kan tí ń fẹ́ lọ sí àwọn ìlú tí ó wà létí òkun Asia, àwa ṣíkọ̀, ará makedónì àti tẹsalóníkà wá pẹ̀lú wa ní ijọ́ kejì àwa dé sídónì júlíù sì ṣe inú rere sí pọ́ọ̀lù ó sì bùn ún láàyè kí ó máa tọ àwọn ọ̀rẹ́ rẹ̀ lọ láti rí ìtọ́jú nígbà tí àwa sì ṣíkọ̀ níbẹ̀ àwa lọ lẹ́bàá kíprù nítorí tí afẹ́fẹ́ sọwọ́ òdì nígbà tí àwa ré òkun kìlíkíà òun pamfílíà kọjá àwa dé mìíràn líkíà níbẹ̀ ni balógun ọ̀rún sì rí ọkọ̀ alexandria kan tí ń lọ sí italy ó sì fi wá sínú rẹ̀ nígbà tí àwa ń lọ jẹ́jẹ́ lé ọjọ́ pípọ̀ tí àwa fi agbára káká dé ọ̀kánkán kínídù tí afẹ́fẹ́ kò bùn wa láàyè àwa lọ lẹ́bàá kírètè ní ọ̀kánkán sámónì nígbà tí a sì fi agbára káká kọjá rẹ̀ àwa dé ibi tí à ń pè ní èbúté yíyanjú tí ó súnmọ́ ibi tí ìlú Lísíà ti wà rí nígbà tí a ti fi ọjọ́ púpọ̀ ṣòfò títí ta ìgbókùn sì di ewu nítorí àwẹ̀ ti kọjá tán Pọ́ọ̀lù dá ìmọ̀ràn ó sì wí fún wọn pé. alàgbà mo wòye pé ìṣíkọ̀ yìí yóò ní ewu àti òfò pípọ̀ kì í ṣe kìkì ti ẹrù àti ti ọkọ̀ ṣùgbọ́n ti ẹ̀mí wa pẹ̀lú. ṣùgbọ́n balógun ọ̀rún gba ti olórí ọkọ̀ àti ti ọlọ́kọ̀gbọ́ ju ohun àrìn tí Paul wí lọ àti nítorí pé èbúté náà kò rọrùn láti lo àkókò òtútù níbẹ̀ àwọn pípọ̀ sì dámọ̀ràn pé kí a lọ kúrò níbẹ̀ bí wọn lè làkàkà dé Fẹ́níkè láti lo àkókò òtútù tí í ṣe èbúté Krétè tí ó kọjú sí òsì ìwọ̀ oòrùn àti ọ̀tún ìwọ̀ oòrùn nígbà tí afẹ́fẹ́ gúúsù sì ń fẹ́ jẹ́jẹ́ tí wọ́n ṣe bí ọwọ́ àwọn tẹ ohun tí wọ́n ń wá wọ́n ṣíkọ̀ wọ́n pa ẹ̀bá krétè lọ kò sì pẹ́ lẹ́yìn náà ni ìjì tí à ń pè ní irakílù fẹ́ lù ú nígbà tí ó sì gbé ọkọ̀ tí kò sì lè dojúkọ ìjì náà àwa rẹ̀ ó ń gbá lọ nígbà tí ó sì gbá a lọ lábẹ́ erékùsù kan tí à ń pè ní cláúdà ó di iṣẹ́ púpọ̀

a fi ọwọ́ ara wa kó ohun èlò ọkọ̀ dànù nígbà tí òòrùn àti ìràwọ̀ kò sì hàn ní ọjọ́ púpọ̀ tí ìjì náà kò sì mọ níwọ̀n fún wa àbá àti ìlà kò sí fún wa mọ́ nígbà tí wọ́n wà ní àìjẹun ní ọjọ́ púpọ̀ nígbà náà Pọ́ọ̀lù dìde láàrin wọn ó ní. alàgbà ẹ̀yin ìbá ti gbọ́ ti èmi kí a má ṣe ṣípọ̀ kúrò ní Krétè ewu àti òfò yìí kìbá ti bá wa ǹjẹ́ nísinsìnyí mo gbà yín níyànjú kí ẹ tújú ká nítorí kì yóò sí òfò ẹ̀mí nínú yín bí kò ṣe ti ọkọ̀ nítorí áńgẹ́lì ọlọ́run tí ẹni tí èmi ń ṣe àti ẹni tí èmi ń sìn ó dúró tì mí ní òru àná ó wí pé má bẹ̀rù pọ́ọ̀lù ìwọ kò lè ṣàìmọ́ dúró níwájú késárì sì wò ó ọlọ́run ti fi gbogbo àwọn tí ó bá ọ wọkọ̀ pọ̀ fún ọ ǹjẹ́ nítorí náà alàgbà ẹ dárayá nítorí mo gba ọlọ́run gbọ́ pé yóò rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí a ti sọ fún mi ṣùgbọ́n a ó gbá wa jù sí erékùṣù kan. ṣùgbọ́n nígbà tí ó di òru ijọ́ kẹrìnlá tí àwa ń gbá sìn sọ́hùn ní adria láàrin ọ̀gànjọ́ àwọn atukọ̀ tàn mọ́ pé àwọn súnmọ́ etí ilẹ̀ kan nígbà tí wọ́n sì wọn okùn wọ́n rí i ó jì ní ogún àgbáká nígbà tí wọ́n sì sún síwájú díẹ̀ wọ́n ètún wọn okùn wọ́n rí i ó jì ní àgbáká mẹ́ẹ̀ẹ́dógún nígbà tí wọ́n bẹ̀rù kí wọn kí ó má ṣe gbá lu ibi òkúta wọ́n sọ ìdákọ̀ró wọn mẹ́rin sílẹ̀ ní ìdí ọkọ̀ wọ́n ń retí ojúmọ́ ṣùgbọ́n nígbà tí àwọn atukọ̀ ń wá ọ̀nà àti sá kúrò nínú ọkọ̀ tí wọ́n sì sọ ìgbàjá kalẹ̀ sí ojú òkun bí ẹni pé wọ́n fẹ́ sọ ìdákọ̀ró sílẹ̀ níwájú ọkọ̀ paul wí fún balógun ọ̀rún àti fún àwọn ọmọ ogun pé. bí kò ṣe pé àwọn wọ̀nyí bá dúró nínú ọkọ̀ ẹ̀yin kì yóò lè là. nígbà náà ni àwọn ọmọ ogun ké okùn ìgbàjá wọ́n jọ̀wọ́ rẹ̀ kí ó ṣubú sọ̀hún nígbà tí ilẹ̀ mọ́ bọ̀ paul bẹ̀ gbogbo wọn kí wọn kí ó jẹun díẹ̀ ó wí pé òní ni ó di ìjẹrìnlá tí ẹ̀yin ti ń retí tí ẹ kò dẹ́kun gbààwẹ̀ tí ẹ kò sì jẹun nítorí náà mo bẹ̀ yín kí ẹ jẹun díẹ̀ nítorí èyí ni fún ìgbàlá yín nítorí irun kan kì yóò re kúrò ní orí ẹnìkan yín. nígbà tí ó sì wí nǹkan wọ̀nyí tí ó sì mú àkàrà ó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run níwájú gbogbo wọn nígbà tí ó sì bù ú ó bẹ̀rẹ̀ sí í jẹ ẹ́ nígbà náà ni gbogbo wọn sì dárayá àwọn pẹ̀lú sì gba oúnjẹ gbogbo wa tí ń bẹ nínú ọkọ̀ náà sì jẹ́ ọ̀rìnlúgba ọ̀kàndínmẹ́rin nígbà tí wọ́n jẹun yó tán wọ́n kó nǹkan dànù kúrò nínú ọkọ̀ wọ́n sì kó àlìkámàdà sí omi nígbà tí ilẹ̀ sì mọ́ wọn kò mọ ilẹ̀ náà ṣùgbọ́n wọ́n rí apá odò kan tí ó ní èbúté níbẹ̀ ni wọ́n gbèrò bí wọn ó bá lè ti ọkọ̀ sí. Si nígbà tí wọ́n sì ké ìdákọ̀ró kúrò wọ́n jọ̀wọ́ wọn sínú òkun lọ́sẹ̀ kan náà wọ́n tú ìdè ọkọ̀ wọ́n sì ta ìgbókùn iwájú ọkọ̀ sí afẹ́fẹ́ wọ́n wá kọjú sí ilẹ̀ nígbà tí wọ́n sì dé ibi tí òkun méjì pàdé wọ́n fi orí ọkọ̀ sọlẹ̀ iwájú rẹ̀ sì kàn mọ́lẹ̀ ṣinṣin ó dúró kò lè yí ṣùgbọ́n agbára ríro omi bẹ̀rẹ̀ sí fọ́ ìdè ọkọ̀ náà èrò àwọn ọmọ ogun ni kí a pa àwọn òǹdè kí ẹnikẹ́ni wọn kí wọ́n bá wẹ̀ jáde sá lọ ṣùgbọ́n balógun ọ̀rún fẹ́ gba Pọ́ọ̀lù là ó kọ èrò wọn ó sì pàṣẹ fún àwọn tí ó lè wẹ̀ kí wọ́n kí ó kọ́ bọ́ sí òkun lọ sí ilẹ̀ àti àwọn ìyókù òmíràn lórí apákó àti òmíràn lórí ẹ̀fọ́kọ̀ bẹ́ẹ̀ ni ó sì ṣe tí gbogbo wọn yọ ní àlàáfíà dé ilẹ̀